صلى الله عليه وآله وسلم وعلى النبي وصحابة وتابعون وتابع التابعين تبدل وقوان تبان طويل على النبي صلى الله عليه وسلم تفدي وجاوب عند القيامة كل ما باكو في كي كبي كاريوا ترى تفسير القرآن العظيم تي أمباكي كاريلو níbi tí a kàlẹ́ ní nusratul baqara wọn náà ní àyà ọgọ́rùn kan àti àádọ́ta one hundred and fifty wa min haythu kharajti. أعوذ بالله من الشيطان الرجيم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم وأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات فبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون الله سبحانه وتعالى ó ń sọ fún anábì sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ kíbla bákan náà ó ní wa min haythu kharajt fawalli wajhaka shatra al-masjid al-haram wa aythuma kuntum fawallu wujuhakum shatrahu لئلا يكون للناس للناس عليكم حجة إلا الذين ظلموا منهم ولا تخشوهم واخشوني ولأتم نعمتي ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون ọlọ́run bá ń pa nabi sallallahu alayhi wa sallam láṣẹ tó sì pé àṣẹ yìí náà oúnjẹ àṣẹ fún gbogbo àwọn tí a jẹ́ alihuma nabi sallallahu alayhi wa sallam nípa pé tí a bá fẹ́ kírun kó jẹ́ pé kíbla náà ni a kọjú sí ọlọ́wọ́n bá ní wa min haythu gbogbo ibi tí wà nábì tó bá jáde lọ lórílẹ̀ ayé tó wá fẹ́ kírun fawalli wajhaka shatral masjidil haram ọ̀kan masalasi kaaba náà ni kí wa anabi sallallahu alayhi wa sallam kọ́ kọjú sí ọlọ́run bá ní sọ́bẹ̀ fún anabi ìgbà tó sọ lórí fún anabi tó wá ní wa aythuma kuntum ẹ̀yin náà ẹ̀yin tẹ́ ń jẹ́ mùsùlùmí gbogbo bí sẹ́yìn náà bá wà fawallu wujuhakum shatra ọ̀kan kan ibi tí anabi náà tó ń kọjú sí ẹni pé ọ̀kan kan kàábà bẹ́ẹ̀ náà ni kẹ́yìn náà kọjú sí. إن الله أمر المؤمنين بما أمر به المرسلين irú àṣẹ tó pa fún anabi sallallahu alayhi wa sallam bí ká anabi máa dájú rẹ̀ kọ kíbla nígbà tí bá ń kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àṣẹ òun ọlọ́run bá tún tún pa fún àwa tí a jẹ́ mùsùlùmí sọlẹ́yìí ó ń túmọ̀ sí pé bí ìkọjú sí kíbla bó ṣe pàtàkì tó ọlọ́wọ́n ni lẹ́ alla yakuna linnasi alaykum hujja òun nítorí kí àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn munafiki àtàwọn káfìrí àtàwọn mushrikun àwọn ẹlẹ́bọ kama máa rí nǹkan kan sọ ní àwíjàre lórí ẹ̀yin mùsùlùmí náà ni mo fi ní kẹ́ máa kọjú sí kíbla yẹn pé ẹ má kó jẹ́ pé wọ́n á sọ di àwíjàre ipe kọ́kọ́ ń kọjú sí Baitul Maqdis tẹ́lẹ̀ ìgbà tó tó yá kò tó kọjú sí mọ́ alimami Ibn Kathir rahimahullah bàtà ń ṣàlàyé àyà yìí wọ́n ní hadha amrun thalithun min Allah wọ́n ní eléyìí jẹ́ àṣẹ ẹlẹ́kẹ̀ẹ́ta ẹ̀rí pé a ti kọ́kọ́ ka lọ́kọ̀ọ́kọ́ ipe fọwọ́lù fọwọ́ kọ́nàrọ̀ taqalluba wajhika fis ولنولينك قبلة ترضاها فأينما تكون فولي وجهك شطرا أساقون بكنا نيتيا كلنا كي ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام إلك تواني قالوني كي ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام سبي لا تربي ركبلا bó ṣe pàtàkì tó al-imam ibn kathir wọ́n ní hadha amrun thalithun min Allah wọ́n ní àṣẹ ẹlẹ́kẹta lélẹ́yìí bi istiqbal al-masjid al-haram gbé kí a máa kọjú sí masalasi kaaba min jami'i aqtar al-ard gbogbo bí sèyàn bá wà ní orílẹ̀ ayé kaaba ènìyàn gbọ́dọ̀ kọjú sí imam ibn kathir ní qad ikhtalafu fi hikmati hadha takrir salasa maratin wọ́n ní kọ́dá àwọn èèyàn wọ́n lè máa yapa ẹnu nípa pé kí ló dé tọ́lọ́wọ́n bá ń pòrì ọ̀rọ̀ kíbla lẹ́ẹ̀mẹ́ta báyìí wọ́n ní fakil wọ́n ní ìyapa ẹnu wà ń bẹ̀ ọ̀rọ̀ oríṣiríṣi làwọn èèyàn sọ nípa pé kí ló dé tọ́lọ́wọ́n fi ń rìpíìtì ọ̀rọ̀ kíbla lẹ́ẹ̀mẹ́ta tó pé kò sì jìnnà síra wọn wọ́n ní ọ̀rọ̀ mẹ́ta ló wà fún un àwọn kan ní takidun wọ́n ní ọlọ́run fi ń fi ọ̀rọ̀ yẹn kan ara wọn nípa ni ipe ẹ kọjú sí kíbla àní ṣe kíbla náà ní kẹ́ ẹ máa kọjú sí tẹ́ bá fẹ́ kírun àní ṣe ẹ gbọ́dọ̀ kọjú sí bòmí àbí kíbla wọ́n ní takid ìkan ọ̀rọ̀ nípa ni ipe ọ̀rọ̀ yẹn kì ṣe ọ̀rọ̀ àwàdà lẹ́ẹ̀náwó awwalunasikhin waqa'a fil islam wọ́n ní tọ́lọ́wọ́n bá fi rìpítì ọ̀rọ̀ yẹn báwọn òun ni pé òun ni ọ̀rọ̀ àkọ́kọ́ tábà ní nasikh àti mansukh ipe ọlọ́run kọ́ gbé ìdájọ́ kan wá ó tún wá pa ìdájọ́ náà rẹ̀ ọ̀rọ̀ kíbla ni àkọ́kọ́ níbẹ̀ wọ́n náà ló fà ọlọ́run fi ń rèpìtì rẹ̀ imam ibn kathir ní alama nassa ibn abbasin wa ghayrihi wọ́n ní bí ibn abbas ṣe túnu àtàwọn míì wọ́n ní ọ̀rọ̀ àkọ́kọ́ nù wakil àwọn kan ní bal uwa munazzalun ala ahwalin wọ́n ní bí wọ́n ṣe sọ kalẹ̀ ní mẹ́ta ọ̀hún ó ń wá fún ìṣesí kọ̀ọ̀kan ìṣesí kọ̀ọ̀kan ni wọ́n ní fal amrul awwal wọ́n ní sẹ́ni bó ṣe ẹ̀yìn àṣẹ àkọ́kọ́ ta kalẹ̀ kan pé ọlọ́run pa nábì láṣẹ wọ́n ní liman uwa musha'idun lil wọ́n ní wàá fẹ́ni tó bá ń wo kàá bàbá yìí wọ́n náà ní alákọ̀ọ́kọ́ bá lọ. wàsáàni ẹlẹ́kejì ta kàlá náà pé wàmí haythu kharajta fawalli wajhaka shatr al-masjid al-haram wọ́n ní eléyìí ń liman huwa fi makkata ghaiban anha ẹni tó bá wà ní mẹ́kà tó ṣe pé kọ̀ wá sí ní inú kàábà wọ́n ní wọ́n thálìsì ẹlẹ́kẹta liman huwa fi baqiyatil buldan ọ wà fún àwọn tán bá ń bẹ ní àwọn ìlú ayé yòókù tó pa àwọn òsì maka wọn ni akadha wajjahu fakhruddin razi wọn ni bí fakhruddin razi bó ṣàlàyé ń tẹnu wọn ni wà qala al imaamu qurtubi ni pé al-awwalu liman huwa maka àwọn náà ní sẹ́ríà yà àkọ́kọ́ ta kọ́kà ń tó sọ pé káàdé ìmọ̀ kọjú sí kíbla àwọn tó bá wà ní maka ní ìhùn bá lọ wọ́n ní wà kí wà sáàni ẹlẹ́kejì lèmẹ́ni ó wà fi baqiyatil amsar ẹni tó bá wà ní àwọn ìlú mi ni tó pé ìlú mi tí ì ṣe maka wà sáàlis ẹlẹ́kẹta lèmẹ́ni kharaja fil asfar ẹlẹ́ni tó bá wà ní rìn tí wàá mọ ọ̀kankan ibi tí kébìlà wà wọ́n ní wà rọ́jà hadal jawab al-Qurtubi imaamu Qurtubi wọ́n ó fi àwọn ọ̀rọ̀ yìí ó lóun ni ó múlẹ̀ jù lórí ìtumọ̀ àwọn àyà tí a kà táàrí pé ọlọ́wọ́n bá ń rìpítì ọ̀rọ̀ kíbla ní ìgbà ẹ̀mẹ́ẹ̀ta tọ́ba kan náà ọ̀rọ̀ tó ń wá pé wọ́n ní fìlà amúrẹ́sán ni wọ́n ní ọ̀rọ̀ tí ó wá níbi aláàyè alákọ̀ọ́kọ́ wọ́n ní bó ṣe wá òun tó ní qad nara taqalluba wajhika bis-samaa walanuwalliyannaka qiblatan tardaha wa aynama takunu fawalli wajhaka shatra wọ́n ní ọ̀rọ̀ yẹn òun wà níbi pé wa amru bil-qibla kana yawaddu tawajjuha ilayha wa yardaha wọ́n ní bí ti pa níbi láṣẹ pé ibi tí ọfẹ́ gangan náà lòun wa Nabi sallallahu alaihi wasallam kọ́ ẹni pé ọ̀rọ̀ qibla so wọn ni lè allah yakuna lè naasi aleik eh, lè allah yakuna lè naasi aleikum hujja òun ni kó má jẹ pé àwọn èèyàn wọn máa tibẹ̀ rí àwíjàre àwọn wo ni anáà sọlọ bá ń sọ bí ẹni pé àwọn alùkìtàbù ni àwọn yahudi tó ṣe pé àwọn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó yẹ kánábí ọkọjú sí ni kọ́dọ̀ àwọn ti mọ̀ pé yóò padà kọjú sí kaaba àmọ́ pé ó ti kọ́ akọ́kọ́jú sí Baitul Maqdis wọn kọ́mọ́ wa sọ yíhun di àwíjàre ọlọ́run bá ní gbogbo tó bá ń wí illa alladhina zalamu àwọn tó bá jẹ́ alábòsí mínú nínú wọn ni wọ́n máa sọ ipe kí ló dé tó fi kọjú sí Kaaba lẹ́lẹ́kejì torí ó ti hàn sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run á ní sẹ́rí gbogbo àwọn alábòsí àgbègbè àwọn tí wọ́n ń dìtẹ̀ yìí wala taqshawhum wakhshawni má bẹ̀rù wọn má bẹ̀rù wọn èmi ni kó má bẹ̀rù yẹn ni pé àwọn yahudi tí wọ́n ń di ọ̀tẹ̀ tó sì pé ẹnu pé wọ́n kọjú sí kíbla kaaba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó kọjú sí má wọ́n kọjú sí Baitul Maqdis lọ́n kọjú sí Jerusalem ó wá kọjú sí má wọ́n kọjú kaaba wọ́n bá sọ di iṣu tó wọ́n máa káàkiri sọ ọlọ́wọ́n máa ń sọ fún ànábì pé wala taqshawhum wàkṣẹ́wò ni má bẹ̀rù wọn má páyà èébú wọn èmi ọlọ́run nìkan oṣù náà ni kò bẹ̀rù ọlọ́run ní tí mo ṣe fún ọ yẹn wàlẹ̀ òtí mà ní ìmọ̀tíyà alaykum wàlẹ̀ alakum mo fi léyìn mo fi parí ìdẹ̀ra èmi ni mo fi parí ìdẹ̀ra mi fún yín yẹn ni pé orí láńlá. náà ni mo fi ṣe látara pé kọ́kọ́ kọjú sí kíbla ẹ̀yìn betel Maqdis pàtó ọ̀yà mọ́ ní kẹ́mọ́ kọjú sí Kaaba alimami ibn Kathir wọn ni ayi li utimma ni'mati alaykum fima shara'tu lakum min istiqbal al-qibla ẹ̀dẹ̀kí mo ṣe ní kẹ́mọ́ kọjú sí kíbla ń mo fi parí ìkẹ́ mi fún yín ni litakmulu lakum shari'atu fi jami'i wujuhiha. òní nítorí kí sẹ̀ríà bá lè pé yányán yẹn ni pé sẹ̀ríà ọlọ́run ọba yẹn ni pé sẹ̀ríà Islam ń wá bitadaroj léraléra ìnira ń wá lọ́kọ̀ọ̀kan èkejì ọ̀kan èkejì yẹn ni pé díẹ̀díẹ̀ díẹ̀ ọlọ́run bá mú àwọn òfin ẹ̀sìn wá ẹ̀rí pé bá a ṣe wo ọ̀rọ̀ kíbla yìí náà bó ṣe wáyé ọ̀rọ̀ ọtí bóun náà jẹ́ náà nù yá tí anabi sọ̀rọ̀ sọ́lámù wọ mọ́kà ọba àwọn èèyàn tí wọ́n mú ọtí lọ gbá rẹ́kẹ́tẹ́ ọlọ́wọ́n á ní wà nábì sọ fún wọn ní Madina ni pé sọ fún wọn ipe ọtí tuntun ọtí sẹ́rí wọn la taqrabu salata wa antum sukara ìbẹ́nu al-Qur'an ni ẹ gbọ́dọ̀ súnmọ́ ìrun tẹ bá fẹ́ kí nígbà tẹ bá rí i pé ẹ̀ ń hun ríra báyẹ̀ báyẹ̀ sẹ̀ mú títán ẹ má dé mọ́sálásí ntọ́lọ̀ nǹkan wí fún wọn nù wọ́n wá máa ń sọ ọtí wọn mu ẹni tó bá ti mọ̀ pé wọ́n lọ mọ́sálásí láyìí rà tó bá ti kásùbà tán yóò mọ títí ó mu kó tó dà yìí rà ojú rẹ̀ ó ti dá ntọ́ wa ń senu ẹni tó bá mọ̀ pé wọ́n lọ sásùbà yóò ti mutí lálẹ́ kó tó di ilẹ̀ yóò ní ara òun ó ti dá gbàtọ́ ya ọlọ́run tó ní a ah, ṣe rí ọtí ẹ jìnà sí oníwá ìsìnmú ọmọ àkọ́bárò min nafẹ́ìmà onífi ìmọ̀náfi unlinas oní ọtí mímu wọn láǹfààní lóòótọ́ àmọ́ àǹfààní rẹ̀ ó tóbi ju ìnira tí ń bẹ́ẹ̀ lọ àti ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ẹ̀ sọ àwọn mí nìtàn àṣẹ torí pé àǹfààní bẹ́ẹ̀ wọ́n tọrọ ra ẹ̀ṣẹ̀ rẹ̀ pé àṣẹ ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ lọ́kàn tóbi ju àǹfààní lọ àǹfààní bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ so ọlọ́run tó kọ fún wọn díẹ̀ nù gbà tó yá ọlọ́run bá gbé wá pé innamal khamru wal maisiru wal ansabu wal aslamu rijzun min amali shaitan fajtanibuhu bọ́lọ̀ tí wàá kọ̀ yẹn yẹn nù sori yẹn náà nìsín oúnjẹ bitadarruj yẹn ni pé rọra ń mú òfin yẹn wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sùúrù ẹ̀ náà ni ọ̀rọ̀ kébìlà yìí ọlọ́nkọ́ níbi tí mo fẹ́ kẹ́ ẹ máa kọjú sí ni ìgbà tó yá ó ní inú ẹ̀tẹ̀ máa kọjú síbẹ̀ wọn máa ẹ máa kọjú síbi tí ń jẹ́ kàába ìkọjú sí kàába yẹn náà ló túmọ̀ sí pé òfin ibi tá a máa dájú kọ ó ti pé kò tún síbòmí mọ́ tọ́lọ́mù tó dájú anabi sallallahu alaihi wasallam kan wọn ni wàlàhálàkùm wàlàhálàkùm tahtadun kẹba lè tó wà ní kẹba lè jẹ ẹni tí ó mọ̀nà Imam Ibn Kathir níbi kẹ mọ̀nà ila ma dallat anhu al-umam idayat adaynakum ilayhi wa khassasnakum bihi àwọn ìjọ tó ti kọjá ń táwọn ọ̀mà tí wọn ò rí lóore náà láfẹ́yìn a sì fi ṣẹ̀yìn àlèhùnmọ̀ yìí lẹ́sà ẹ̀rí pa ti kàńjọ́rẹ́ náà kọ́dà rẹ̀ ìsàtọ́nà sálèhùnmọ̀ yìí àká ipe àlèhùnmọ̀ yìí ni ó jẹ́ ẹlẹ́rìí lórí àwọn àlèhùnmọ̀ tó ti tó ti kọjá sotaba wo àyà tí a kàtẹ́ yìí yóò rí i pé ọ̀hàn bẹ́ẹ̀ ipe anabi sallallahu alayhi wa sallam ẹni tí ń tẹ̀lé òfin ọlọ́wọ́n bá ní láti máa fi ṣẹ̀sìn ntọ́lọ́n bá ní kó ṣe náà ni ó sì wa man yantiqu la hawa in huwa illa wahyun yuha anabi yẹn dọ́rọ̀ sọ kì í dá ìṣe ìgbésẹ̀ kan gbé lérí ọ̀rọ̀ ẹ̀sìn àbí nǹkan tọ́lọ́n bá ní kó gbé ọlọ́run náà lórí kọ́kọ́ yóò sí kíbla ó tún yá ẹ̀ sí Baitul Maqdis ó tún ní kó filẹ̀ kó mọ̀ kọjú sí Kaaba tó bá ṣe pé ànábì ní bá ń sòfin ẹ̀sìn fúnra rẹ̀ ni ojú ọmọ tì í pé ah èmi náà ni mo ní ká máa kọjú sí àyín níjò ní èmi mo tún ní ká tó máa kọjú síbẹ̀ mọ́ lónìí so àmọ́ kò rí bẹ́ẹ̀ ọlọ́run bá ní ń darí ànábì sallallahu ìyẹn máa ń wo àyọnu táwọn èèyàn máa yọnu síyàn ẹni tó bá ń sẹ̀sìn ọlọ́run ọba kò sí tọkàn ilé ẹnìkan yọnu ẹnìkan yọnu ẹnìkan fẹ́ràn rẹ ẹnìkan fẹ́ràn rẹ máa bá tiẹ̀ lọ kéèyàn orí yọnu ọlọ́run ọba òun lọ́ga jù náà lọ́fi ni wala takshawhum wakhshawni ẹ má bẹ̀rù àwọn èèyàn èmi ni ọlọ́run ọba nìkan ní ká bẹ̀rù yẹn ni pé èyàn bẹ̀rù ẹnìkan ní ẹnìkan láburú kan tí ó ṣe ẹnìkan ní kíní kan tí ó ṣe téèyàn bá ń halẹ̀ òun lóògùn òun lè pa yàn òun lè pa sàárè rẹ̀ irọ́ ni irọ́ ni ó gbọ́dọ̀ dáhàn lójú ni ẹ̀wọ̀n ẹ̀yà Kùránì là ń ké yìí ike gbogbo téèyàn bá fi ń halẹ̀ mọ́ ọ pàtàkì jùlọ tí èyí ṣe ń tó fojú ara rẹ̀ rí báyìí torí bá ń sọ pé al-khawf ipe ìbẹ̀rù ìbẹ̀rù kan bẹ tá ń pè ní khawfu tabi'i ìbẹ̀rù àdámá bilakojú yẹn nìsín ẹnìkan bá yàn já àbí ń bọ̀ wá ọwọ́ ayé ọbẹ̀ a kí yóò ra sún sẹ́yìn fún pé a ọbẹ̀ lọ́yọ́ ni àbọ̀yọ̀ àdá àbọ̀yọ̀ ọ̀bọ̀n irú yìí nìsín khawfu tabi'i ni ìbẹ̀rù nature ìbẹ̀rù àdámọ́ ni tó yẹ pé kò sí ẹni tí kì í nírú ẹ̀rù yẹn tẹ́rù ọba kọ́lẹ̀ wà àwọn tí wọ́n náà ń ṣe tó ń para wọn kì í náà kí ló dé tẹ́ ẹ̀kọ́ dísípìdì kankan lọ múra yín lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn tó náà ń ṣe kóòtù káàkiri ẹ̀rù ń bà wọ́n wọn ò fẹ́ kú wọ́n kàn níjàmbá kan máa para wọn wọ́n wàá sọ́ra wọn lọ́ sọ́ra wọn lẹ́sẹ̀ẹ́ ẹ eh, ṣe lọ lè wá fìdí kan kẹkọọ rí mọ́ndàlá kẹwàánugbó kẹ́yìn wá dá kẹ́ pàdé fúnra yín bẹ́ẹ̀ àmọ́ láéláé wọn ò torí pé n ti ń jẹ́ ìbẹ̀rù àdámá kò sára ẹni tí ò sí ẹ̀rù tọ́lọ̀ ń dámá yàn pé kó rí nǹkan tí ó ṣe tó jaburú fún fi ń àbí ejò ẹ ejò irú yẹn khawfu tabi'i ẹ̀rù àdámọ́ náà ń pèrè yùn àmọ́ àwọn ẹ̀rù kan bẹ tó ṣe pé ẹ̀rù tó fojú rí ò fojú rí ẹ̀rù máa gbọ̀n jẹ̀nẹ̀jẹ̀ lérí tó fojú rí ọlọ́wọ́n bá nìkan oṣù rẹ̀ yẹn máa ń fún nírú eléyìí tọ́lọ́ bá àfojúrí ọlọ́run gbọ́dọ̀ wá máa bẹ̀rù rẹ̀ pẹ̀lú àìrí àmọ́ nìṣẹ́ nìkan wọ́n sọ fún ọ pé ń ba tiẹ̀ jẹ́ ọba bí ni pé wo lọ́ọ́ bàjẹ́ ń bẹ̀ kí mi lọ́ọ́ bàjẹ́ ni àbí sẹ̀mí ayé mi àbí rírìn mi àbí èwo èwo ló fẹ́ bàjẹ́ ń bẹ̀ mi so ipa rẹ̀ ọ̀ka nǹkan kan nínú rẹ̀ ìhàlẹ̀ ni àbí ẹ̀bẹ̀rù ayé ìhàlẹ̀ ni ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń sọ nínú Qur'an gbà ti ń sọ oníṣẹ́ni gbogbo àwọn okọ̀ tẹ́ ń sọ kì í in hiya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzalallahu biha min sultan ilẹ̀ kan sọ lọ àwọn okọ̀ yìí gbogbo yẹn ayé le ayé ṣòro ayé ṣèkínní kan ah, ayé pé méjì ayé níbo ló wà níbo ló so àwọn okọ̀ táwọn yẹn kan sọ kalẹ̀ àwọn ìròrí táwọn èèyàn kàn gbé kalẹ̀ tó wọn fi dẹ́rù bàyín tẹ́ ẹ̀ ní rí ẹ̀rí kan fún pàtó báyìí ẹ̀ ní rí ẹ̀rí kan pàtó so ẹlòmíì olójẹ́ kẹfẹ́ àgbà tí ń wo fíìmù náà ló ti kó tiẹ̀ lọ́pọlọ so ẹlòmíì ẹ̀hún ṣe wọ́n ń pàlọ́ fún ni ń pàlọ́ fún ẹ̀ wọ́n ní ìsọ́mọ ní egbére ń sunkún kí ní kankan ta ló rí egbére òun rí lájọ yìí ẹ ẹni egbére kí ní kankan irọ́ ń gbọ́ gbẹ́ irọ́ àwọn ìbọn máa ń pọ́ kí nìkan ní àwọn superstitions náà ní gbogbo ẹ̀yán yán in hiya illa asma'un sammaytumuha ẹ má bẹ̀rù wọn ẹ má bẹ̀rù àṣàṣì ẹ má bẹ̀rù a ní nǹkan irọ́ ni gbẹ ah nǹkan bẹ̀rù àwọn àgbàlagbà nǹkan irọ́ ni asma hiya illa asma'un sammaytumuha ó kọ́ tẹ́ ẹ̀ kàn sọ lásán ni mẹ́lẹ̀ kan ló ń gbé kalẹ̀ ẹ wá yíyà yọ yọ yọ yọ yọ yọ ni eléyìí pẹ̀lú kene kan ẹ̀dá ọkọ̀ fún kene kan yọ àfi ṣe kene níbo ló ti wá ní ya ilẹ̀ asma'un sammaytumuha so yẹn gbọ́dọ̀ gbárùn kan yẹn gbọ́ kí ọmọ wa bẹ̀rù rẹ̀ pípọ̀ wa ń sá kójókójó pé wá ní kí ni ń ṣe ọ́ wá ayé ni ń sá fún ayé ni ayé ẹ má bà tèmi jẹ́ ayé nítorí kí ni so ọlọ́run ni ẹ má bẹ̀rù wọn ẹ má bẹ̀rù èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala wakhshawni èmi nìkan ní kẹ́ bẹ̀rù ẹni pé tí yẹn bá ti wá ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ní ìmọ̀ ṣe kẹ́ ìmọ̀ ṣe fún yín ẹ wá wo oníṣẹ́rí pé àwọn yahudi wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn ọlọ́run ọba báwọn sẹ́sìn àmọ́ ńgbà tí wọ́n rí pé anabi sallallahu alayhi wa sallam anabi dé kọjá ara wọn wọ́n bẹ̀rẹ̀ gan gbà tí wọ́n bẹ̀rẹ̀ gan gbogbo ọ̀nà náà wọ́n máa fi gan anabi sallallahu alayhi wa sallam àti tán rí kó dodo ni. wọn ni irọ́ náà ní ń gbé kí kọ́dọ̀ àwọn bá débi pé ńjọ́ kan àwọn tó ń jẹ́ àwọn ẹlẹ́bọ wọ́n sì wá bá anabi alayhi wa sallam wọ́n wá sọ fún anabi pé anabi ṣìnà wọ́n wá wò pé ọ̀dà ẹ jẹ́ káwọn lọ sọ́dọ̀ àwọn yahudi wọ́n lọ lébi àwọn yahudi pé ọ̀dà nínú wa àwọn ati ń ṣẹbọ yìí àti anabi tó lóun ń islam yìí ta ló wà lójú ọ̀nà àwọn yahudi ní pékin ni wọ́n ní ẹ ilẹ̀ wà lójú náà ẹ wà lójú ọ̀nà ẹ̀yẹ lẹ́bọ̀ yìí ẹ dà jùlọ. awùláyé ahàdá mina al-Ladina amanu sabila ẹ wo bi tí ẹ gàn tó bá wọn dé bẹ́ẹ̀ náà lẹ́gàn máa ń dààmú ẹlòmíì náà tó kú yóò lóun sẹ́sìn ọlọ́run ọba ẹ sì máa rí kéta ẹ̀gàn nínú òṣèṣì rẹ̀ yọmọ wá sí ẹ̀gàn fún ẹni tí ínsẹ́sìn ẹgbẹ́ rẹ̀ náà aburú lánlá lélẹ́yìí iná ni àwọn afáàmọ́ ń sọ tán ẹni pé àwọn mímọ́ ń sọ wọ́n ní wọ́n ni ẹ̀gàn níbi tó lọ lè sùn sí tó kú sí ń láàrin àwọn ta ni ń láàrin àwọn afá ń láwọn afá ni máa ń sẹ́gàn so yóò yà lẹ́nu gan kúrò lẹ́nu mi gan ti ń ṣe sunna nabi sallallahu alayhi wa sallam yóò sì máa sẹ̀gàn ọmọ ya rẹ̀ yóò máa sẹ̀gàn rẹ̀ tí ò ní ní nǹkan kan pàtó tí ó rí kàsí lọ́rùn ó kàn máa sẹ̀gàn ni ó lè máa pẹ̀ gan ike òun sì wá lówó òun wá ń ṣe lẹ́kṣọ́rìn òun wá ń ṣe kíní kan òun wá kọ́lé òun wá ń ṣe kíní kan kọ́ wá ní gbé yìí jáde ipe ẹ̀gàn tó ń ṣe nù yóò mọ̀ wá rán àwọn nǹkan tí ọ̀jọ́ra wọn yẹ ọwá dálé kéwú kalẹ̀ ọwá fi lè kéwú sírọ̀lẹ́ ọwá fi lè ìwé sàárọ̀ sálùsùn náà máa ń ṣe báwọn Ah, ah. sí ní tẹ́lẹ̀ ń pè é lálù sí ọ̀dọ̀ àti ìwọ̀n bá ti akọ́lé kí ń kọ́ sọ wá ní kí wọ́n jẹ́ àlùsùn nàní so bí tí ẹ ti mọ̀ pé ọ̀tẹ̀ ọ̀tẹ̀ sọ ti ń ṣe ọ́ gangan fáwọn èèyàn ipe yìí ń bínú ẹ̀ wàláì súnmọ́ láì lẹ́dílá yẹn láwa èmi lè sọ bẹ́ẹ̀ fún yàn gá oṣù nǹkan báyìí fún mi yìí sì ń bínú ẹ̀ tó bá sọ pé á ah, má bínú tọ̀ kó sì tán àmọ́ kọ́ wa mọ̀ sọ pé ẹ̀sìn lèèyàn ń dáàbò bò tó yẹ pé nǹkan mi lè nǹkan mi lójú rẹ̀ sọ aburú ńlá lélẹ́yìí fún yàn so àwọn tí wọ́n ti ń súnmọ́ àwọn onímọ̀ pé n ti ń gbìn sínú ẹ̀mí ọ̀tọ̀ ni àmì ẹ̀sìn ni ọmọ pariwo so òun náà ní pé ọlọ́run ní gbogbo àwọn nǹkan yẹn ní tó bá ń sẹ̀sìn ọlọ́run ọba kò gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ kọ̀ọ̀kan kájú kó bẹ́ẹ̀ mo bá tiẹ̀ lọ mo bá tiẹ̀ lọ sọlọ́ ní wàlà allakum tahtadun bí mo ṣe fi mọ ojú ọ̀nà pétọ̀ ẹ máa kọjú síbí yìí ní ẹ máa gbà kírun tẹ ẹ sì tẹ̀lé àṣẹ mi ọlọ́run ọba tó pé ẹ ti ẹ wo páwọn èèyàn máa bu yín irú eléyìí ìmọ̀nà ńláńlá ni bẹ́ẹ̀ náà ni gbogbo ìṣẹ̀mí tí yẹn bá ń kọ́ ń ṣe bọ̀ wá tí yẹn ti lò wọ́n jẹ́ ìṣẹ̀mí tí ò da wọ́n jẹ́ ìṣẹ̀mí bídà ni mọ́jẹ́ kó ọ́ la láti sunkún mẹ́pẹ́ á èsè máa tọ́lá lómi sì máa ń ní lánàá o bí kan wá ní mo ṣe báyìí lánàá ìṣe máa lónìí yà o àyà máa ń rún agídí ni ẹni ń kọjọ anabi sallallahu alaihi wasallam nù kọjọ àwọn sọ̀hábà anabi sallallahu alaihi wasallam tẹni ti rí báwọn ó ń tọ̀ wọn ò ní mọ̀nà yóò padà kú sírí ni àmì tó bá ṣe pé tí bá ti ń ododo ni ó sì máa yí ni ó sì máa bọ́ sídìí òdodo òun. يدور حيث دار الحق بتور ربات انجيل لونوما يتلي يرو اني اوني يو ودودو اودودو الله باتني كما ارسلنا فيكم رسولا نعم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون الله بني كما أرسلنا فيكم رسولا الإمام ابن كثير wọ́n ní àyà yìí ọlọ́wọ́n bá dájú rẹ̀ kọ́ àwọn mùmíní tí wọ́n ń ṣe ẹ̀sìn Islam tí wọ́n gbà fún anabi sallallahu alayhi wa sallam ipe lára ìkẹ́ tọ́lọ́wọ́n bá ṣe fẹ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ló ṣe rán fíkùm nínú yín rasulan òjíṣẹ́ kan lára yín yẹni pé ọlọ́wọ́n bá gbé anabi sallallahu alayhi wa sallam ó gbé dìde yẹtìlú alaykum ayatina nítorí wá sí náà níbi kọ́ mọ́ wá ka àwọn aya al-Qur'an òfin ọlọ́run kọ́ mọ́ wá ka fún wa. aya yìí aya ńláńlá nítorí pé ń ṣàlàyé yẹni muhimmati rasul sallallahu alayhi pàtàkì anabi sallallahu alayhi nínú ìgbésí ayé wa ìpè bó la nẹ́bi ṣe jẹ́ sẹ́ni kọ̀ọ̀kan wa ntí anabi wa ṣe nínú ìgbésí ayé wa nùhún náà ni pé kọ́ wa ka òfin ọlọ́run ọba fún wa kí bá ṣe ṣẹ̀sìn náà ni gbogbo ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn tí o bá ti rí ntí ń ṣe òun kó rí dàpọ̀ mọ́ ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kí anabi ló ní a máa ṣe báyìí kẹ́ni wọ́n mọ̀ pé tóun sọ ni pé iwáyé anabi sallallahu alayhi wa sallam ìjẹ́ anabi anabi sallallahu alayhi wa sallam kò nítumọ̀ ṣẹ́rí eléyìí hádà haddun fásilun àlá ńláńlá lélẹ́yìí o àlá bí kí wọ́n ní pé bàríà ńláńlá náà ní àyà yìí tó ṣe pé ẹni tó bá ń jẹ́ onísúnà àti àwọn tí wọ́n ṣe súnà tán jó ń bídà àlàré tẹ́kẹ́ fi máa dẹ́ oníkálukú máa ẹni tó bá jó ń súnà òun ó dúró pé ọlọ́run bá ràn nẹ́bì yìí sí wa sẹ́ yẹtìlú alaykum ayatina òun ní ọmọ káyà rẹ̀ fún wa ẹni pé ntọ́lọ́wọ́n bá ní kó sọ fún wa ẹnu rẹ̀ náà láti gbọ́ ntàbá fi sẹ̀sìn ẹnu ẹ̀ láti gbọ́ àmẹ́ni tí kò fẹ́ ṣe súnà nẹ́bì sallallahu alaihi wasallam òun ó ní àwọn bàbá kan àbíkó jẹ́ tiẹ̀ ni ó jẹ́ onífẹ̀ẹ́ fúnra rẹ̀ tí ó mọ̀ fi fẹ́nu hùn sẹ̀sìn tó yẹ pé ìfẹ́nu yẹn ni ó mọ̀ fi ṣe ẹ̀sìn ara rẹ̀ sòkò ní jẹ́ sàn nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ní mímọ́ra nẹ́bí sí kọ́mọ ka àyà fún yín wayuzakikum kọ́fọ̀ yín má sanabi da ọ̀sẹ̀ sí àwọn àlèhùn mọ̀lá ni lọ́wọ́ afikan kankan sí lọ́wọ́ ní ká máa wẹ̀ tó máa pé yuzakikum òun náà ni pé imam ibn kathir ay ay yutahhirukum min raza'il akhlaq gbogbo àwọn ìwà tí ó dá ntana ìdọ̀tí ni àwọn ìwà tí ó dá náà la nabi sallallahu alaihi wasallam wá fọ̀ mọ́ lára wa lára àwọn mùsùlùmí àwọn ìwà tí ó dá nítorí bá ní pé tazkiya ara ṣẹ́ta nabi sallallahu alaihi wasallam wá ṣe nù tẹ́bárí àwọn onísúfí náà wọ́n làwọn ń ṣe tẹ́síkíyà wọ́n làwọn ń ṣe tẹ́rọ̀bíyà wọ́n làwọn tó ń ṣe tẹ́rẹ́kíyà ẹ wá bí wọ́n pé báwo lè ń ṣe ń ṣe báwo lè nàbì sallallahu alaihi wasallam ṣe ń ṣe kọ́dà tán bá ń ka àyà Qur'an ara àwọn àyà yìí ọmọ bí ń sẹ̀rí gbèrè tẹ́síkíyà rẹ o wọ́n tún ní òsì lẹ́yìn náà ẹ tún wá lọ bí wọ́n ipe tẹ́síkíyà ti tà nàbì sallallahu alaihi wasallam níbo lòun yọrí sí níbo ni tẹ́síkì àti yín tẹ́rẹ́bíyà yín níbo ni yọrí sí. anabi sallallahu alayhi wa sallam ó fọ àwọn àlèwú màmá àwọn tó ṣe pé wọ́n burú tó pé ìwà ìwà wọn lé ìwà pàǹlé anabi sallallahu alayhi wa sallam anabi tírénì wọn débi pé wọ́n wá di ẹni rírọ̀ fún ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹni tó bá jẹ́ olùtakọ̀ àṣẹ ọlọ́run tó jẹ́ agbẹ́rùgbọ́n rí wọn wà lè mọ́ lọ́wọ́ so anabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ ahun anabi tírẹ́nì wọn débi kí wọ́n sì wá ya ẹni tó ṣe pé ó wá di ẹni tó lawọ́ tí màá ná ẹni tó ṣe pé ó lè bínú wọ́n di ẹni tó ṣe pé wọ́n rí ìbínú gbé mì látara àwọn ẹ̀kọ́ tí anabi sallallahu alayhi wa sallam ń kọ́ wọn ẹni tí ó mọ̀rọ̀ sọ tí ó mọ̀rọ̀ gbé kalẹ̀ látara ẹ̀kọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ tó tí wọn bá ń wò lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan lè yọ́n máa rí àwọn ẹ̀kọ́ fún ọ̀kọ̀kan ọ̀kọ̀kan tí ń kà yìí ẹ wọ arákùnrin kan tó wá bá anabi sallallahu alaihi wasallam ó ní awsini ya rasulallah ní anabi ṣe wá sí fún mi o ẹni o tún ní àwùsí ni o tún retí wá sí mi o ní anabi sàn sọ pé la taqdab faradada mirara ọ̀rọ̀ yìí la anabi sàn para fún kí mama bínú mama bínú mama bínú so ẹwẹ́ ní tó yẹ pé ní tó wá wá ni pé ṣe wá sí fún un ẹnu tá anabi sọ fún náà ni pé má bínú sìnyóò rí i pé má bínú anabi fi tírénì rẹ̀ torí pé kí ni ìbínú nínú fìtínà ni kọ́ra ń jọ kan ní anabi Aisha binu, lọ́dọ̀ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wà fọwọ́ lé ní orí anabi wa ń sọ wọn pé ṣíṣe ìtọ́ni rẹ tó so ọ wá ní a'udhu billahi minash shaitan ó sì farabalẹ̀ anabi wa ń sọ tábà wa ń wo pé ọ̀nà wo la anabi gbà ṣe ló fi tírínì àwọn sọ̀hábà ló fi ṣe tẹ́síkìyà fún wọn nípa ìbínú anabi sallallahu alayhi wa sallam oníti ẹnìkọ̀ọ̀kan yín bá rí nǹkan tó bí nínú tí ìbínú bá gbé ọ wà lórí ìjòkó ni anabi ní dìde dúó tó bá wà lórí dúó ni dìde jòkó tó akọ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ni dákẹ́ tó bá rí pé ìbínú wọn lọ tó sì a'udhu billahi tí ọ lọ ọ̀rọ̀ kù níbi ààyè ń tọ̀ wà ń fibẹ̀ kalẹ̀ sìtánì wọn hàn so anabi nítorí pé ìbínú ni látọ̀dọ̀ aṣ-ṣaitọ́nù ni ẹ wo bá anabi ṣe tírénì ìbínú bẹ́ẹ̀ ni anabi ṣe wá tírénì gbogbo àwọn ìwà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ọ̀dà anabi ò ní kẹ́nì kó kó sínú ilé kó a máa lọ lè sa Allah Allah Allah Allah Allah Allah kó a lọ lè sa sixty thousand tọ́ba wa sàtán ọ̀ wà ọlọ́run o mo fi léyìí mo fi ra ẹ̀mí mi ẹ̀mí kìíní kan sọ eléyìí ọ̀tako ìlànà ti anabi sallallahu alayhi wa sallam tó pinnu alúwà làwọn làwọn ti ń ṣe tẹ́rẹ́bíyà ẹ̀mí ẹ̀wù bá anabi sallallahu alayhi bó ṣe tírínì àwọn sọ̀hábà débi pé ọlọ́run bá kẹ́kọ̀ọ́ àwọn arúgbó nínú alukur'an ipe kazari in akhraja shati'ahu fa azarahu fastaghilasa fastawa ala suqihi yòòjìbù zòrọ́à lè yàgézọ̀ bí himul kùfàrọ̀ ikú wa anabi ó tún ní àwọn sọ̀hábà yìí anabi ó tì wọ́n mọ́nu lé pé ẹ lọ lè yá tẹ́rẹ́bí alẹ́ mọ̀ sí ẹ lọ lè wá tẹ̀sùbá jàǹjà sùkẹ́ lọ lè dúnú lé wa ẹnu wá sí ìbálò tó dáa náà lànà bí fi tírínì wọn gbogbo wọn sì dáa ọlọ́run wa gan tó wá ń ròyìn wọn pé áá ẹ̀yin yìí anabi tírénì yìí ẹ wá dà yẹ gẹ́gẹ́ bí igi igi tó rẹwà tó lágbára látara pé ó ń rí omi gidi mu tó ṣe pé yu'jibu zurra' ẹni tó gbìn gan igi yẹn padà ń ṣe lè mà liyaghiza bihimul kuffar tó ṣe pé igi yẹn máa wá bí àwọn kèfèrí nínú àwọn sàhábà ni ọlọ́run bá ń fi ọ̀rọ̀ yìí tọ́ka sí so wa yuzakikum olúwa ní mo ní kí anabi kọ́ afọ yín mọ́ níbi àwọn ìwà tí ọ̀dá ẹ̀rí pa mẹ́nu kan jẹ́ ni pé àwọn lọ́wọ́ wọ́n lè bẹ̀rẹ̀ ìjà nísìn tó kí wọ́n lè máa para wọn lọ bí ọgọ́rùn bí tẹ́ bá ní kí ló fàjà ó lè ní ewúrẹ́ rẹ kan ewúrẹ́ mi ni èmi náà wá fi ewúrẹ́ tèmi kan padà mo ti bẹ̀rẹ̀ ìjánu so ìjà wọn mọ wá yọmọ wá gbòòrò wọn mọ wá ja ìjà wọn mọ wá para wọn lọ gbogbo àwọn nǹkan yìí anabi sallallahu alayhi wa sallam ó tún ni wọ́n sì gbàgbé rẹ̀ wàdánà sí nufus àwọn wà yẹpẹrẹ wà fa'alil jahiliya àwọn wà jahiliya anabi ó gbà kó lọ wọn wa yukhrijuhum mina zulumati ila nur anabi wà yọ wọn láti inú òkùnkùn ó fi wọn sínú ìmọ́lẹ̀ wọn ni wa yu'allimukum wa yu'allimukumul. كتاب امام ابن كثير ويعلمكم الكتاب ان كان نبي قويني معنى الكتاب وهو القران النبي قويني قران واني ولحكمه واني تنجا حكمه وهي السنه النبي قويني سنه طبعا حكمه حكمه حكمه لوقو لوقو غانتي مان تومانسي كرا تفسير تيموتوي يبقى ابن كثير ني alkitab alquran alhikma asunna turutẹ baara lomi yóò mọ ni ẹ máa fi kíma se wá sí yìí n ò ní kíma kankan ẹ gbọ́ tọ́lọ̀ ń wí ni ó ní ọlọ́lọ́n yu'allimukumul kitaba wal hikma anabi nǹkan kúránì tún fìlà káyìsí èyí ò fìlà káyìsí ti yín ni ni ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izati ẹ̀gbọ́n ọlọ́ni wà nábì máa pàwọn èèyàn bil hikma ìlú ọgbọ́n làákàyè ẹlòmí lè wá rí pé tó bá dé ìlú náà bá ti ń ṣe bí afọ́jú wọn náà yà ṣe bí afọ́jú ni o ìlú náà bá ti ń ṣe atiro kí wọn náà yà ṣe bí atiro nǹkan kí nǹkan mùnàbìkì ní jẹba àwọn mùnàbìkì tó bá ṣe pé afọ́jú tó bá bẹ́ẹ̀ ní àwùjọ ọ̀hún tẹ́ afọ́jú ìṣe bí afọ́jú tó bá bẹ́ẹ̀ sìn mú èyàn ṣe bí afọ́jú tó a pé ìṣe bí arọ tó bá ikú bá bẹ́ẹ̀ sìn mú èyàn ṣe bí kíni èyàn ṣe bí arọ àmọ́ lókun ìgbà tí ò bá ti bẹ́ẹ̀ sìn mú ẹ̀yẹ rọra fún alápèjúwe kan lérí ọ̀rọ̀ tí ń sọ yìí mo ní pé kéèyàn wọn kán ní pé tó bá dé afọ́jú àmọ́ ṣe bí afọ́jú ni tó bá dé Lo arọ yẹn máa ń ṣe bí arọ ni mo wá ní ọ̀rọ̀ mùnáfìkì ni àfi tó bá bá ẹ̀sìn mu ẹ wò lápẹjú yẹn nìsín èèyàn délu kan wọn ni nílùú yìí o wọ́n tó bá ti fẹ́ ṣe wá sí ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ àyàtì ayọ̀ onífẹ́ràn rẹ o wọn ò sì ní gbọ́ máa bú ìjọba ni tó bá ti ń bú gọ́fíńmẹ́ǹtì náà èèyàn dùn wọn náà wọn náà bá débẹ̀ wọn náà bá wò pé ah a ti wà nílò afọ́jú àbí ká ṣe bí afọ́jú ó mi pé wọ́n fọ́ lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọdodo ọmọdodo wọn náà bá bẹ̀rẹ̀ lọ́ba ń bújọba ó sì dán ó sì lẹ́rìí lọ́wọ́ pé èèyàn bú ìjọba nínú wáàsí mùnàbí kílẹ̀ èèyàn lọ́dọ̀ ọlọ́run so tí nǹkan yẹn lápẹjú ẹ ní sè é ẹ wá wọn olùtọ́wádé ń ní sè àwọn ò fẹ́ràn kọ sọ̀rọ̀ ẹ bọ́ wọn náà wá ní ìní sọ̀rọ̀ ẹbọ ó sì bí afọ́jú kó o sì kọ́kọ́ gbé níbi ẹbọ òun ni ti ń bẹ nínú òdodo ọlọ́run ọba yẹn sábò sì fi ara rẹ̀ nù sónà ni mo fi ní pé àfi tó bá bá òfin ọlọ́run ọba nù lápèjúwe wá délùú kan nísìn wọn wá ní ìlú yìí a kì í bú ìjọba ntòsí wà nínú mọ́níhàjì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni pé kí ni ìyẹn bújọba wọ́n mọ̀ ṣe bí afọ́jú lọ́mọ náà ni torí ó ti ìṣebí afọ́jú ti ṣe kíni ó ti bá òfin ọlọ́run ọba mu so eléyìí náà ni ọgbọ́dọ̀ yé wa tá a bá ń sọ pé alẹ́ hikma alẹ́ hikma ní ń jẹ́ hikma sunna nabi ní ń jẹ́ bẹ́ẹ̀ o olúwa ni ud'u ila sabili rabbika bil hikma máa pèpè lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba rẹ bil hikma pẹ̀lú sunna kódà ẹ wo fàtẹ̀yìn kínní tafsiri ìsẹ́njẹ́ tó gbajúmọ̀ láwùjọ yìí jàlálẹ́yìnì jàlálẹ́yìnì ẹ bá ń bẹ̀ ni irú ayé yìí nìsẹ́ bá wọn ni bilkitab wọn ni alqur'an wal hikma ẹ̀gbọ́n asunna náà ni ẹ̀sìn tí yẹn bá fẹ́ ṣe wáàsì tí yẹn bá fẹ́ ṣe tí yẹn ti mú un kún pẹ̀lú pé sunna lèyàn fi ń ṣe èèyàn sọnù tí bá ní qur'an nìkan náà lèmi ó ṣe. náà nílò èèyàn sọnù kò ṣeé lò láláì nílò sunna nabi sallallahu alayhi wa sallam sí níjọ́ kan lẹ́nìkan dé ó ní ẹnìkan bí oníbèrè kan ládùúgbò àwọn ó dà náà sọ débẹ̀ lẹ́nu wọn kí wàhálà yín ti pọ jù wàhálà yín kó rárá wàhálà yín ka kurani ka kurani tá dizi yà dizi ọ̀rọ̀ ajẹ́ bí wọ́n béèrè kan èwo ló jura wọn nínú Kùránì àtàdísì ẹni wọn náà wá ní pé ṣé kí mi náà bí ń béèrè kankan tó dáhùn ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹ́ńjìnì mọ́tò àti bọ́ọ̀dì rẹ̀ èwo ló jura wọn lọ ẹni wọn ni ẹ sọ èwo ló jura wọn lọ nínú ẹ́ńjìnì mọ́tò àbí bọ́ọ̀dì mọ́tò èwo ló jura wọn lọ ń bẹ́ẹ̀ so ìdààmú wa bá ẹni wíwẹ̀ sọ adá lóhùn pé ṣe rí àwọn ibìkan bẹ agbègbèkan bẹ tó ṣe pé kùránì ojú hadith lọ onígbé tá a bá ń kírun kùránì láàfi kírun a lè fàdésì kírun àmọ́ nílò òfin ẹ̀sìn wọn ò jura wọn lọ bẹ́ẹ̀ ló ṣe rí tẹ́ bá fẹ́ mú ẹ̀rí wá ẹnìkan bí ọwọ́ kírun ṣe yìí ọwọ́ ànàmú gbà tó fẹ́ mú ẹ̀rí bẹ́ẹ̀ ọkàn náwó mú hadith kan lọ́wọ́ ní hadith kan sọ báyìí pé ìyẹn gbọ́dọ̀ mọ bí pé òun ní máyà kúránì wa ni ah, tó bá ti mú hadithi wa kó wá ní ẹ ò tí mẹ́rin wa kúránì ní fẹ́ so hadith hujja kama kana al-Qur'an hujja tí a bá ti mú hadith wa ó ti mẹ́rin wa kódà tí o bá mú àyà kúránì wa so òun ni pé al-Qur'an kò lè dá dúró láláì ní rí hadith kún ẹ wọ ọ̀rọ̀ ọ̀run ntọ́lọ́nkà sọ fún wa ní al ni pé aqimu ssalah ẹ máa kírun àdìsí anabi sallallahu alayhi wa sallam òun ló wá ń ṣàlàyé bá a ṣe kírun wípé àyílà ẹkì mẹ́rin alásàrì ẹkì mẹ́rin magari mẹ́ta ìṣáì mẹ́rin àsùbà méjì àlérí nínú alukur'an jọ́kànnà ni bọ̀dá mi kan náà bí báwọn náà bí wàhálà yín ti pọ̀jù lórí àdìsí àdìsí wàhálà yín ti pọ̀jù lórí àdìsí nǹkan kí ni wọ́n fi kẹ́ ọ ẹ àdìsí àdìsí àdìsí àdìsí àdìsí ẹ tẹ wàá ka àdìsí kan gun ju kùránì lọ wọ́n ní kùránì ní lọ iná nìkan ni mo ní à ah, ọ̀dà o ẹ fi ibi tá ilé wa nu kùránì hàn mí ó ni táwa ti nu kùránì kò sí mo ní à ah, mo ní ẹ ní sẹ́ni táwa ti nu kùránì níbo ni àyílẹ̀ wa nu kùránì ó ní à ah, yóò yàtọ̀ ẹ yóò yàtọ̀ àbí ìdí méjèèjì tá a máa ń kí ìdí kìí sá sọ̀rọ̀ yàn tó bá dijọ́ ọdún ẹ gbọ́dọ̀ lọ yídì ẹ má ní kí ló dé kó ní àárínú kùránì so kò sínú kùránì so náà ni n ti bẹ àìmọye nǹkan tó pọ̀ rẹ kẹtẹ́ ẹ bá ní ẹni ẹ má jẹun òkú wọn ní fihàn mí nu kùránì kí n bẹ òkú wọn nu kùránì ẹ níbo ni yídì wà nu kùránì so wọn bá ní ẹ ibi tá a ti rí yídì òun tẹ́ ẹ fi ń kí òun bẹ́ẹ̀ náà láti rí ẹ má jẹ kà òkú ma so náà ni pé àdìsá nabi sallallahu alayhi wa sallam kò sí bí wọ́n ti fẹ́ sẹ̀sìn téèyàn ní pé èèyàn nídìí àfẹn tí yóò bá sọnù yányá ọlọ́run apá nabi sallallahu alayhi wa sallam láṣẹ bí kò máa kọ́ àwọn èèyàn yu'allimukumul kitab máa kọ́ wọn ní alukur'an wàlẹ̀ hikma anabi kọ́ wọn ní sunna bí ṣe ń kọ́ ní alukur'an ní sì kọ́ àwọn àlèhùnmá ní àwọn sọ̀hábà ní sunna bákan náà wa yu'allimukum ma lam gbogbo táwọn sọ̀hábọ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì ń kọ́ wọn ẹ rí i pé àwọn sọ̀hábà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mọ̀ ipe ká wọ ẹ̀yẹn ipe irú aṣọ báyìí náà làwọn máa ń wọ òun onímọ̀dé aṣọ kan tá wọ̀ anabi sallallahu kọ́ wọn yu'allimukum ma lam takunu ta'lamun ntẹ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi kọ́ wọn má fẹ́ jẹun wọn lẹ́kọ̀ọ́ kan tó fi ń jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi lọ kọ́ wọn pété má fẹ́ jẹun ẹ so yu'allimukum ma lam takunu ta'lamun kódà anabi kọ́ wọn báwo ni ọkùnrin àti obìnrin náà ti máa ń ṣe papọ̀ anabi kọ́ wọn náà ni àwọn sọ̀rọ̀ sọ wọn ní kódà tí ẹyẹ bá fò lórí òkè báyìí tó bá ṣe pé ẹ̀kọ́ bá ń bẹ ń bẹ fáwọn ànábì ọ̀sán fáwọn pé bá ṣe ń tẹ́ni pé ṣe rí ẹyẹ tí ń fò yí o ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ nì njọ́ kan ni yahudi kan wá bá sọ̀hábà kan sọ̀hábà yẹn ń ṣe fáàrí pé allamana rasuluna kulla ó ní à ànábì ti wá gbogbo nǹkan lọ́kọ́ àwọn yahudi wọn ṣe mọ̀ pé à ọkọ̀ yín ní gbogbo nǹkan ó ní bẹ́ẹ̀ ni oníkọ́dọ̀ ọkọ ata alìkàràà kọ́dà tá a bá fẹ́ yàgbẹ́ anábì kọ́ wa pé àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni kíyàn máa fẹ́ ṣe nǹkan nínú ẹ̀sìn kọ́ mọ́ àfẹ́ padà sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ìsọnù ńláńlá ni o ìsọnù ni eléyìí náà sì ni n ti ń dá fìtínà yìí tẹ́ àwọn èèyàn wọ́n ni wọ́n dé wọ́n ń takọ̀ àwọn bàbá ń takọ àwọn àgbàlagbà gbogbo táwọn àgbàlagbà ń ṣe wọ́n ní ọ̀dá wọ́n ní ọ̀dá ee wọ́n dé wọ́n ní ẹnìkan kan ọ̀mọ̀ táwọn níjọ́ náà sọ bẹ́ẹ̀ pé ẹnìkan kan ọ̀mọ̀ táwọn wọ́n dé wọ́n lẹ́nìkan kan ọ̀mọ̀ ṣe ẹ wò de àbòsí kí ọmọ sọ orúkọ bá ń pẹ àwọn adé wọn lẹ́nìkan kan ọ̀mọ̀ ṣe ta ló lẹ́nìkan kan ọ̀mọ̀ ṣe èyí tí ò bá ti bá a mu ìyóò ṣàlàyé pélé yìí ọba mu ọ̀dà ẹ̀yin náà ń sọ pé àwọn bàbá ọmọ ẹ ṣe kí ló tẹ̀ ń kírun lágò kan nìsín lágò méjì ọkọ̀ yára ju mẹ́wàá làwọn bàbá máa ń kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá náà mọ̀ ẹ́ ṣe àbí torí ṣe rí Ìlọrin inú ìlú tó ní àbòsí ó kéré tó tó Ìlọrin yìí Ìlọrin yìí ní àbòsí ọ̀rọ̀ àbòsí èdè àbòsí ìwà àbòsí ìrìn àbòsí níbẹ̀ lẹ́nu wọn ẹ̀dá kò kéèyàn wá gba máikrófóònù mú kọ́ ọmọ ní àwọn ah, kan dé nìsín wọ́n ní kò sẹ́ńtọ́ mọ̀ ṣe mọ́ àbáwọn nìkan wọ́n ní kò sẹ́ńtọ́ mọ̀ njó ta ló wí bẹ́ẹ̀ tí kò sẹ́ńtọ́ mọ̀ ta ló wí bẹ́ẹ̀ bí kò sẹ́ńtọ́ mọ̀ ṣe ìtí ò bá da tí ò bá bá a mu èèyàn sọ pé eléyìí ò bá a mu eléyìí ò da àníṣe ìrun táwọn bàbá wọn máa ń kí lágo méjì kó sàlẹ̀ ju mẹ́wàá kí ló dé tẹ yí ságo kan nísìn kí ló dé tẹ yí ságo kan àbọ̀ ẹ̀ ń tẹ̀ ń sọ náà ni pé ẹ̀yin náà sọ pé àwọn bàbá wọn ò máa ṣe àbí tó a pé bẹ́ẹ̀ lọ́ba jẹ́ ajẹ́ pé àjọ dìkan náà nù tẹ́yìn bá wa ní tiyín ò rí bẹ́ẹ̀ ajẹ́ pé alábòsí ni ẹ̀sán tí bá wa ń ṣe tí bá wa ń jẹun ń tẹ́ ẹ̀sán náà ni pé ẹ rí i pé àsìkò yẹn ò mú mọ́ kí ayílẹ̀ àti wọlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ wá ní oríṣiríṣi àwọn nǹkan táwọn náà ń sọ ní sàwọn rí pé kò mú un ṣe ni pé ẹ̀rí lẹ́wà lọ lè mú wa kì í ṣe pé wọ́n ní àwọn bàbá ọmọ ṣe má ẹ mẹ́rin wa pé a ẹ̀yàn ọmọ yìí ẹ̀sùn bàbá yóò ṣe báyìí eléyìí dá ẹ̀rí rè ẹ̀yìn lẹ̀ rí ẹ̀rí rè ẹ̀hẹ́n a sọ àsọ wọn lẹ́nu sòyí wọn si sì bá wa lẹ́rù wala takhshawhum wakhshawni àwọn òbẹ̀rù yín o àbẹ̀rù sọ lẹ́nu yín o nani ọba náà ni àwọn abẹ́rù wa challenge ńláńlá ń bẹ fẹ́ni tó bá fẹ́ sẹ́sìn ọlọ́run ọba challenge ń bẹ fẹ́ni tó bá fẹ́ sẹ́ sunnah nabi sallallahu alayhi wa sallam àfi kéèyàn dúró kéèyàn sì máa bá ti yàn lọ náà ni ẹ fi lè ṣàṣeyọrí wọn tó bá ń retí pé lágbájá ń sọ làkàṣègbè ń sọ kíní kan ń parọ́ kan kíní kan tí wọn bá kọ́ bẹ̀rẹ̀ yọmọ kàn láyà àwọn bá ti di pé ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tán ẹ̀rín ọkàn máa pọ̀ ni lórí lágbájá sí ń tan rẹ̀ jẹ́ olùdó ń tan rẹ̀ jẹ́ so ọlọ́run sì wá mú yín gbogbo ń tẹ́ bá sọ àwọn náà láǹfààní àti sọ tiwa náà asàlàyé fáyé sukọlọ́n kọ́mọ́sá sànù fún wa sànù fún wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته kọ́nbẹ̀ ni alukurani tí kan jẹ bàjẹ́ alukurani tí kan jẹ bàjẹ́ báwo la ṣe ṣe. alukurani tí kan bá jẹ tó ti wá bàjẹ́. àbí àwọn ọmọ kéèké ti ẹ̀ fáyà tí wọ́n rí lẹ́lẹ̀ kínyìn oko àbí irú etí kànjẹ̀ yẹn kínyìn oko èèyàn lè rí mọ́lẹ̀ tó apébi tí àǹfààní àti gbẹ́lẹ̀ bá wà fún yàn tí o bá sí èèyàn lè sún níná kínyìn o sún kí o sì dànù so nǹkan tí yàn lè fi ṣe náà nìyẹn so wallahu a'lam. bákan náà ṣé èèyàn lè wẹ̀ tí òun bá ti yọ bá nínú Ramadan nìyẹn kò sígbà tí èèyàn lè wẹ̀ nínú àwẹ̀ kọ́dà tí ẹ bá wò pé ara mi ah, ara yìí ń gbóná àwẹ̀ yìí ń dààmú mi ìyẹn lè lọ lè wẹ̀ kò sí tó burú mbẹ́ gbígbé lọ lè sí omi sérí kọ́dà wáyé pé omi tútù ń jẹ́ ń sí sérí kára mi fi balẹ̀ kò sí tó burú mbẹ́ sáàmà jẹ́ ta sí ọ ní ọ̀nà fún so náà ni so irú eléyìí kò sí tó burú àbí kí o tiẹ̀ yí mi sórí ni pé orí gangan ni ẹ jẹ́ ń da mi sórí mi orí yìí ń gbóná so àbí gbogbo ara lèyàn ti ẹ̀ dá sí kò sí tó burú mbẹ́ so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ní kí ni ìdájọ́ istihada nínú ṣẹ̀yà. istihada òun náà ni nǹkan oṣù obìnrin tó ti di àìsàn bóyá nìyẹn wọ́n máa ń lo ọjọ́ márùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá di pé throughout gbogbo gbà náà ni kíní ẹ̀jẹ̀ yẹn máa ń wá ó ti dé sèhádọ̀ ìdájọ́ ní pẹ̀lú ẹni yẹn yóò bẹ̀rẹ̀ sí ni máa kírun bákan náà yóò sì máa gba àwẹ̀ àmẹ́nu tí ó máa ń ṣe ni pé tó bá ti di time tí máa ń ṣe nǹkan aláàdà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bóyá alákòjú bóyá on five to ten ni àárín five to ten yẹn yóò máa dúró kò ní kírun kò sì ní gbàwẹ̀ tó bá ti wá di pé ó di six ó di eleven kó tó bẹ̀rẹ̀ mímọ́ra rẹ̀ padà ìyẹn fún ẹni tí kì í bá rí yàtọ̀ láàrin istihada àti àti haidu rẹ̀ amẹ́tọ́ ẹ̀kọ́ bá máa ń dá mà tó bá ti rí pé istihada yẹn ló bẹ̀rẹ̀ haidu gẹ́gẹ́ bẹ̀rẹ̀ kó dáa dúró kó má kírun má kó sì má gbáyà má tó bá ti rí pé istihada yẹn bẹ̀rẹ̀ kó tó máa bá irun rẹ̀ lọ kó sì máa bá àwẹ̀ rẹ̀ lọ so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum báwo ni islam ṣe sọ ọ̀rọ̀ nípa ìṣedédé ọkọ láàrin ìyálé àti ìyàwó nípa ìfún ìyálé tó lọ́mọ mẹ́rin àti ìyàwó tó lọ́mọ méjì ní owó fún iná dídá ní dédé kan náà. sẹ́rí àwọn kìnnìkan bẹ̀ tó kí ó yẹ kó yéèyàn nínú ẹ̀sìn bóyá dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tí yàn bí àbí dọ́gbadọ́gba láàrin àwọn ìyàwó téèyàn fẹ́ tó bá ṣe pé níbi nínáwó ni èèyàn gbọ́dọ̀ máa wòye sí bí òǹkàlùkù bá ṣe ní ìnáwó sí ẹni tó ní ọmọ mẹ́rin èèyàn gbọ́dọ̀ ní mo fẹ́ sí dọ́gbadọ́gba ó fún òun ní two hundred ẹni tó lọ́mọ méjì onídọ́gbadọ́gba ní màá ṣe ó fún òun náà two hundred dọ́gbadọ́gba kọ́hún ẹni tó ń lọ́mọ mẹ́rin wọn ó kàkúlẹ̀tì tiẹ̀ tí pé dandan náwó tiẹ̀ gbọ́dọ̀ ju. eléyìí lọ so etí ń jẹ́ dọ́gbadọ́gba nù àbílápẹ̀jù láàrin àwọn ọmọ ọmọ kan bẹ̀ òun jẹ́ bí ọmọ ogún ọdún ìkan bẹ̀ òun jẹ́ ọmọ ọdún mẹ́ta sọ wá fún ọmọ ogún ọdún ní naira wọn ní ọmọ kékeré yìí náà a eré òjì rí lọ ọmọ náà náà ni mà a irọ́ o irọ́ so dèdè tí o bá tó lé lè yọ fún tí ẹnìkan wà ní iléèwé private ẹnìkan wà ní iléèwé eh, government wọ́n ní wọ́tọ̀ wá secondary school tó wà ní private yìí àti ọmọ tó wà ní eh, ní nursery tẹ̀pọ̀ wọn ọ̀jọ́ra wọn kọ́ ní onílọ nursery mọ́ èmi ò rò pé mi ọ̀sán owó yìí mọ́ kọ̀fẹ́ sí tó wà lọ́gbà ń bẹ̀ irú yẹn kọ́ so irú tí wọ́n bá nídìí nílé ẹ̀kọ́ tẹ́lẹ̀ yìí wọ́n sàn fún un tí wọ́n bá nídìí nílé ẹ̀kọ́ tẹ́lẹ̀ yìí wọ́n sọ fún yìí tó ohun tí ò ní da ni pé bóyá ọ wá mú ọmọ ìyálé ọsàn òun sí private ó mú ọmọ ìyàwó ó jù wọn sí public school so tí ó sì ní reason kankan torí gba mi reason tó lè ó tún lè ó tún lè warranty rẹ o torí mo ti ríru àwọn irú kaba yẹn náà rí tó yẹ pé bí tẹ́ni yẹn tiẹ̀ ń gbé gan ní ọmọ kékeré ọmọ míhun private school gan kò tiẹ̀ gbádùn tó government school mbẹ́ ọkọ̀ à tí bá ní jùlẹ̀ sí private yẹn kàn lọ́lẹ́ mọ́ lálàsí ayé ọmọ yìí ni jí fọmọ yìí lẹ́yà yìí so ìmọ̀ ń wà bẹ́ẹ̀ ń gbà mí so nígbà tí kókó ni pé kí wọ́n sá lẹ́mí àti ṣe dọ́gbadọ́gba gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi Assalamu alaikum. Please. Can you kindly explain the stick that you can use during the Ramadan? Pákò kò sí pákò téèyàn lè lò nínú téèyàn bá ń gbàwẹ̀ èèyàn bá lo káṣíá ọba lo ẹmígbẹ̀gì ọba lo eré àyín kódà kó lo tí ó máa hó ọṣẹ ṣùkùṣùkùṣùkùṣùkù àwòyàyà kò sí tó burú mbẹ ẹnu tó yẹ kéèyàn kàn ṣe ni pé sá sọ ọ ẹnu rẹ má jẹ́ kó ta sí ọ̀nàfun rẹ sòkòrò yẹn lè lo micromaclean toothpaste yẹn lè lo lọ́sàn Ramadan sòdà pẹ́lú mi ó máa ń ní odò ẹnu gan tó pé tí o bá brush bí ẹ̀mí jì tó bá jókòó táwọn yẹn bá yẹnu rẹ ọmọ ọrùn ni sòrò ẹni yẹn tó kò sí ní bóyá kò ní pákó tó lè lò ní tó ní nánu sòkòrò paste kò sí tó burú ń ẹnu tí ó kàn wá mẹ́ni pé kọ́sá wà very careful kọ́ mọ̀jẹ̀ kọ́ bọ́ sí òun ní ọ̀nà fún so wallahu a'lam. olùbẹ̀wò ní asalaamu aleykum ustaz ǹjẹ́ a lè jẹ nǹkan jíjẹ tàbí nǹkan mímu tó ń gbà wá láti sáwí ṣé a sì lè lọ síbí bẹ́ẹ̀ láti lè ṣe àdúrà tí ó mú owó wá. tán ẹ jẹ́ ká dáhùn bó ṣe dáhùn tí wọ́n bá ní wọ́n gbé oúnjẹ wá láti sáré tí wọ́n ní pé kíyàn jẹ́ wọ́n tó bá mọ̀ pé nǹkan tí ọ̀dà ni náà ní sáré má jẹun yẹn wọ́n gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n ẹnu rẹ̀ gbẹ̀bí oníṣáyọ̀dà kàtá ọmọ ẹran wa ó jẹ́ akúnjẹ so sórí ìwà rẹ tó wù gan ó tún fi kó ìsìnà báwọn èèyàn ni àkójẹ ni wọn bá ó fi kó ìsìnà báwọn èèyàn ni kankan má jẹ bí a wà láyé alọ́bí mòlúdì ni àwọn amú rẹ̀ sí wa kọ́nà wà ní ẹ̀dá kan fún mi jẹ ẹ̀wọ́ ẹ̀wọ́ ní mòlúdì ọ̀dà ẹ̀yà alákójẹ yìí so èyàn yìí jẹ́ ẹrù nǹkan báwọn má jẹ kò túmọ̀ sí pé nǹkan yẹn jẹ́ haram kò túmọ̀ sí but má jẹ́ nítorí pé láti fi sọ ríndù ara rẹ̀ so náà ni àmọ́ tó wáyé pé ó dán lójú wọn láti kò sí yẹn lẹ́yìn náà kan ní pé tọ̀hún fẹ́ pẹ́ran àbí fẹ́ pa màálù láwọn ní sáwí kan wá ní ní orúkọ ṣéwù wọn ni á dú ẹran yìí fún ṣéwù ni so irú yẹn kò tiẹ̀ sí wallahu alam kò sí so kò sírò yẹn so tó akérò yẹn bá ní ẹwọ́ lọ jẹ́rú ẹran wọn gbọ́dọ̀ jẹ wallahu alam ẹhẹn wọn tó fi kúnná ẹhẹn wọn ní àti kẹkẹ náà máa gbowó àbí kí wọn lọ sàdúrà mẹ nítorí owó ẹ akóúnjẹ náà tún ni yóò kọdá kí ló ń wá lọ wàá tó tún pé nǹkan ọ̀dà kí ló ń tún lọ lè ní àdúrà ìṣẹ́yẹ tiẹ̀ máa ń sàdúrà gbowó tẹ́lẹ̀ ni ìyẹn ni pé bí wọn náà ń ké kúránì àbí kíní kan wọn náà lọ bá ń kí tí wọn gba owó tí wọn akóúnjẹ yìí náà ni wọn náà kó sànù dẹ̀ẹ́sá lè ṣe sallallahu alaihi wasallam tí a bá ń kí wọn lọ́wọ́ sí ń jẹ́ ọ̀rọ̀ yẹn ni àbí náfìlà. sẹ́rí ẹ̀jẹ̀ fọ̀rọ̀ kan kún ọ̀rọ̀ wàláhì tí àwọn ẹ̀jẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam àbí kéèyàn ní ayọ̀ kan o kéèyàn sì kájú kó ka ojú rẹ̀ tó o bá ní ayọ̀ kan kó o sì kájú ó máa ṣe súnà pátipàti ni o súnà pátipàti náà ló máa ṣe torí o ò ní dúró déédéé ẹni tó bá dúró déédéé òun ni ayọ̀ kan wà nínú ìṣesí rẹ̀ sọwọ́tẹ́ pé tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀ràn jùmọ̀ kọ́dà kẹjọ máa gbé papọ̀ tó bá ti bẹ̀rẹ̀ súnà ó jẹ́ kó yé wọn pé gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn ò nídìí ẹ̀ má ò nídìí ẹ̀ àmọ́ pé wọn náà ni olóhùn ṣe súnà ọba sòkò sókè wọn náà tó lè ń tọrọ ẹran ọba ń dé lọ́wọ́ wọn jẹ́ wọn ah, ah, ni àà ṣé wọn lọ ní kiri ọ̀dà ìrọ́ ní bá kí akúnjẹ kíníkan ní dàwọn ẹ̀ so o ò ní rí òdodo rẹ fi rinlẹ̀ àbí wọ́n ń pé wọ́n bẹ̀ wọ́n náà tó wà lọ́lẹ́ yọjú ọ̀nà ẹbí mi náà wọ́n náà tó wà ń bẹ̀ ni ah, wọ́n tó yọjú rẹ àbí kí kú o kí serú yẹn nìkan o àwọn ah, kan tó ń bẹ̀rẹ̀ kẹtẹ́ tó kí kú pé mí fẹ́ tó kí tó bẹ́ẹ̀ lè ẹgbà àárọ̀ ẹjẹ́ ni tó kí tó bá jẹ́ tó hún náà ló fún ọ o ẹ̀mí kàtà ìfẹ́ ìjẹ́ kí lára kàtà fún yín jọ ní so n ti wá kinu so náà nìyẹn gbọdọ̀ jẹ́ ní tí tí ó dúró déédéé tí ó sì láyọ̀ ọkàn lórí nǹkan tí yẹn bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe so wallahu a'lam ẹ̀hẹ́n wọ́n ní pé kí ni ìbéèrè tí wọ́n béèrè náà ẹ̀hẹ́n lórí irun bóyá ìmáàmù wa kí muhammadu rasulullah sùkùnú ní kí n sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sòtórí pé gbogbo àwọn sàhábà tí wọ́n gbọ́ tà níbi máa ń kà àbáwọn sàhábà tá máa ń ka kí ó lẹ́yìn ara wọn àrí ẹ̀rí fún pẹ́nìkan máa ń ṣe sallallahu alaihi wasallam lórí ìrùn so wallahu a'lam naam. asalaamualeykum àwọn èyí tó ti bọ́ fún yẹn àti pé sáà lè kírun sókù lẹ́yìn ìmáàmù eh, olórí. na wọ́n ní pé ẹni tí kì í kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ déédéé àbí kì í tiẹ̀ kí rárá ó padà wá ronú pé wàdà wọ́n ti ń kí i àá ntí wọn bá ti lóhùn ò ṣe mọ́tò bá ti túbá láì dá ọlọ́run ṣetán láti ṣàforíjì fún un ọlọ́wọ́n bá ní kúlíyà ìbàdíyà alladhina asrafu ala anfusikum la taqnatu min rahmatillah inna Allah yaghfir dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ṣe bá túbá ọlọ́run forí jiyàn kódà kò nídìí kí wọn ní ma dá irun padà gbòòrùn tí mo ti jẹ ṣe rí oríṣiríṣi ń bẹ lọ́dọ̀ àwọn níbi dáa nígbà kan mo bàbá kan tẹ́ bá ti kírun tán báyìí yọkàn yóò wá kí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar assalamu yóò tó dìde yóò tó ti kọ́mà yóò tó bẹ̀rẹ̀ allah akbar allah akbar assalamu alaikum yóò tó ti kọ́mà ó lè wá kí mẹ́rin lẹ́yìn ìgbà tó bá kírun ìrun àyílà tán yóò tó kí mẹ́rin tí ó mọ sálámà ìgbà tó wáyà lẹ́nì kan wá ní àwọn lọ́lẹ̀ ibi wọn pé ewu ló dé ha mo rí ẹni ọlọ́run kan ni àwọn ènìyàn ọlọ́run bẹ́ẹ̀ lù yìí òun ló sọ fún mi pé kéèyàn bá lè rí ojú rí ọlọ́run gbogbo òrùn téèyàn kí láti kéké àfi kéèyàn dá gbogbo ẹ̀ padà àfi kéèyàn dá gbogbo ẹ̀ padà ipe wọn ni a bóde yóò ṣe wá dá padà wọn tó bá ti ká ilẹ̀ yọ kàtán wọn àtó kí mẹ́rin sí ó tó ká ilẹ̀ abí ẹ̀ sí wàláyé ni wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn mẹ́pọ̀ àwọn èèyàn àìmọ̀kan àdánwò ni síbá anábì ni pé ọmọ òun sùn lẹ́ni ọlọ́run ni anábì ni ọmọ ekele kò ní ẹ̀ṣẹ̀ títí ó dìgbà tó bá bá bàlágà kódà yẹn ti wá bàlágà náà yẹ wá kírun dédé bàtọ́ wá bẹ̀rẹ̀ ẹ̀rún padà kò ní ìdìpọ̀ òun dá padà kí o sáré túbá kí o sì túbá tó ní òdodo nínú sọlọ́wọ́n mú fún àforíjì fún yàn sí wallahu a'lam. olùbẹ̀rẹ̀ ni kí ni ìdájọ́ ẹni tí ń tẹ̀lé kí ni ìdájọ́ ẹni tí ń tẹ̀lé ọ̀rọ̀ àlùfáà sunna níbi ìṣesí kan tàbí òmíràn tí kò sì ní ẹ̀rí nínú kìtàbù wa sunna kí ni ẹ̀rí àti ìdájọ́ rẹ̀. tó bá dá lójú ipe kíní yìí kò lẹ́rìí tó náà sì ń tẹ̀lé òun náà ti di ṣíríkù kíní yẹn ṣíríkù tọ́à ẹ bọ́ àtẹ̀lénu sọ ẹnìkan kan sọ kíní kan mọ̀ pé má kì í má má sálámà sí má wọn ni kí ló ẹ kí má sálámà wọ́n ní kí ló dé àmì ah, sọ wọn pé ọmọ sálámà sí yàn má àti ah, máa pọ̀rọ̀ fún ọ ni àmọ́ ah, mọ̀ yẹn dáadáa àmọ́ mọ̀ dáadáa ni wọ́n náà bá ní ok wàláì ẹ bọ́ọ̀lù yẹn ń ṣe pẹ̀lú irú nǹkan báwọn náà kọ́ láwa ń bẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa